kọ́ ọdún mi wá lóde àwa ní bàbá tá a bá dojú eré. àyìnlá màá dún lóde àjọ̀dún ọ̀làrẹ́. à ń tanú kọ́là ń wí káfẹ́ múra ìkọlà wa ń sọ. àyìnlá màá dún lóde àjọ̀dún ìlérè. àlàó bàbá sílíbà mò ń gbádùn ẹ alùlù fóbìnrin tàdí rékèrékè. sun agbo. àyílá máa tún lóde àjọyọ̀ eléré. orí bá gbòm mẹ́rẹ́ yá ẹlẹ́gbẹ́ òsùn ní lójú ọgbó. àyílá máa tún lóde àjọyọ̀ eléré. akúbà tó já kókó ìyẹn lọ́wọ́ àlíwò oríṣiríṣi. àyílá máa tún lóde àjọyọ̀ eléré. ààrẹ mú olùkọ́dé àgbègbè òkèrè bẹ́ẹ̀ dọ́wọ́ wọn. àyílá máa tún àṣà babalúkú mọ́ ṣe bẹ́yìn ló lọ jìn pẹ̀lú ṣáwú. àyílá màdí lóde àjọ mélèrè. ó ṣe nìjágọ́ máa yí pẹ̀lú mélè àràgà mú dojú ago. àyílá màdí lóde àjọ mélèrè. táàjù eré ti yá ṣẹ̀kẹ̀rẹ̀ ń sasọ̀ bẹ́ẹ̀ wọn. àyílá màdí lóde. Baba Aisha. ṣìyàn wájú ọkẹ wa olúwa tó fi wájà ṣìyàn wájú ọkẹ wa tó jẹ́ káwa ó borí ọ̀tá tó ń halẹ̀ mu tó jẹ́ káwa ó borí ọ̀tá tó ń halẹ̀ mu tó fi wájú ọ̀gá kò ní ṣéwu lóde fún wa àṣẹ àyìnlá dàgbà jẹ́ ká má kúrò àyìnlá àyìnlá ọmọwúrà bàbá ní àǹjọ̀nú eléré nìyàn wọn kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹwọn òun látún wọlé lè lórí fàájì òkè ẹ̀sùn lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa eégún mọ́gájí la gbọ́ ọlé ẹ̀jẹ̀ ń gbélé yìí kí padà wá. ìwọ ọ̀rẹ́ mi. ẹ̀ lè jọ kálí. bàbá ní destiny can never be changed kádàrá ẹ̀dá kò ní ṣe yí. ẹ̀yin tẹ́ ń kọ́ lágbàdúrà orin ogo. bẹ́wúrọ́dà lòun mi yan ṣọ̀tẹ̀. tó bá dábàánù ó fi kò ní. ẹja afẹjajẹ nínú ìbú ńlá. pọ́ńpọ́rin méjì lápapọ̀ kò tó kan lójú mi. pọ́ńpọ́rin méjì lápapọ̀ kò tó kan lójú mi o. mo gbọ́ kan lè rìn hàn àtolúwa o bàbá náà gbọ́kàn lólúwa ó tún gbọ́kàn lẹ́nìyàn náà fàájì ò pẹ̀lú amóhùnmáwòrán nígbà tí àṣà wa ìdọ̀wà kẹrin lólùfẹ́ yín káàkiri tẹ̀ ó wà sálàáfíà nìyẹn fàájì òpin ọ̀sẹ̀ lórí nígbàtí lórí mídòmí látún ti dé bá ṣe máa dé ètò tó yàtọ̀ ètò tó yẹ pé káàkiri ẹ lè rí ibì kankan bẹ́ẹ̀ tí a ti ń lọ sẹ́yìn pátápátá pátápátá mm, tí a ti ń lọ mọ̀wọ́n orin bàbá wa tí a ti ń mú wa bá ti ń fún yín ní ọ̀sẹ̀ ẹ̀sìn adúpẹ́ lọ́wọ́lọ́wọ́ kò ní bàjẹ́ èjìrò yìí láwọn a tún ti dé bá ṣe bá ń dé àdìfẹ́ gbéra àtẹ̀tí gbéra torí tó ti lọ láwọlé wà ń bí àbúrò dáa kò ní bàjẹ́ pẹ̀lú sọ́dà ayọ̀ bá sọ bá ṣe bá ṣe ni bá ṣe máa ń pòpọ̀ òkè òkun òkè ọya àkèyìn sàlàáfíà lẹ́yìn tí nàìjíríà mìnà káàkiri àkèyìn fàájì òkè ọ̀tẹ̀lélẹ̀ ẹ̀jẹ̀ ká fi ṣe fàájì àwọn ilé ní àlùjọ̀nù eléré bàbá wa eégún magají àìlọ́ ọmọwúrà lélẹ̀ bàbá wa sọ̀rọ̀ nípa ibi ni bàbá ti kọ́ nípa dánfó tí bàbá ti sọ ń pọ̀ wọ́n tán ń bú dánfó bàbá tún sọ̀rọ̀ ń wọ́n tán tó ń jí lèsì tó ní ká má wọ lèsì kankan àwo yìí náà àwo náà kì í ó jiná dàdá ẹ̀ mú lọ́jà kẹra fàájì òpin ọ̀sẹ̀ ni ẹja tún gbádùn ẹ̀ díẹ̀ ẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àṣì alákọ̀ọ́sí kò sí lọ́wọ́ òkóbó. orí ni ẹ bá ní jílẹ̀ ń lò lẹ̀ ń fọgbọ́n lò ẹ mọ̀ pé bí wọ́n yàtọ̀ ṣe é yíyá ń bọ̀rọ̀ bọ̀ kí ẹ sọ̀rọ̀ mọ̀ kókun lọ́ba omi. ìdè kírésì ṣe mo jù olórí kórìí tó bá ṣì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ ṣánígi lájẹ́. bá ń bọ̀ ọ̀rẹ́ rí pé láwòye bàbá sòyìnbó púpọ̀ gan bàbá ti sọ pa destiny can never be changed ẹ bàbá tún sọ wọn pé you dey craze nǹkan kan òyìnbó pọ̀ nínú àwòye yóò náà pé láyé ìgbà yẹn náà bàbá tún yìn fi ìsọ̀wọ́ ọ̀làjú tí ń wọlé kò jẹ́ pé yorùbá nìkan bá tún móríṣiríṣi nǹkan mọ̀ ẹ̀ tó bá farabalẹ̀ gbà wẹ́ rí pé bàbá sọ òyìnbó púpọ̀ ẹ̀ tí wọ́n fi sínú eléyìí. ẹ dúró dájà ẹ mọ́tì lódò o. ìka tó bàṣẹ lọ bá ń gé. ẹ bá náwó bí ẹ bá rà lóye sí òun náà fi dágbádá tó bàṣẹ lọ bá ń gbé. àwọn ilé ìgàn bí ṣe ń gbọ́ kò wáyé mi rárá torí pé ọba ń sọ ń pa léèsì aṣọ aṣọ léèsì ń pé wọ́n ní ká má wọ̀ léèsì mọ́ eléyìí ò yá wa torí ọ̀dọ́ là wa àmọ́ ẹ̀yin bàbá yín màmá tí ẹ ti wà ń gbà yẹn tí wọ́n gbà wò jáde kí ló ṣẹlẹ̀ ń gbà yẹn gangan bàbá ní wọ́n ní kán má wọ̀ léèsì ẹ̀yàn kan ló ní kán má wọ̀ léèsì àwọn tó bá wọ̀ léèsì wọ́n ń pa wọ́n ń ṣe nǹkan bá nítorí léèsì gan tún lọ ń jalè ẹ̀yin gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pa sí ẹlẹ́yẹlé ní Ìbàdàn léèsì kò yé mi rárá rárá mo dẹ̀ fẹ́ kẹ́yìn bàbá yín màmá ẹ̀ yànnà náà náà ó bá ṣe jẹ́ whatsapp nìyẹn ń bẹ̀ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún ìgbà yẹn ẹ jẹ́ agbádùn ẹ̀. rábìrì lókùn à ń ṣe kiri ẹ̀ ń gbébọn ìwòwò kiri láì rọ́jú rárá ọmọ èèyàn ẹ̀ ń rẹ̀wọ̀n kẹ́bi ẹ̀mí rẹ̀ la olúwa bínú sí wọn títí lọ́dọ́rùn olúwa bínú sí wọn títí lọ́dọ́rùn ẹ̀tọ́ sì jẹ́ ìpè ẹ̀rọ kìí aláwùrọ̀ ẹ̀tọ́ sì jẹ́ ìpè ẹ̀rọ kìí aláwùrọ̀ bàbá tí kì í gbà lọ́yà fi dájọ́ ẹni òun òun ní sàníyàn búburú síná ẹ má torí owó lọ fìbọn pànìyàn lóru. bàbá tí ní kẹ́ má torí owó ń pè ń wówó kẹ́ má lọ pànìyàn lóru. àwọn tó pa nìbàdàn níjọ tó ti dé ń gbọ́ bàbá náà pọ̀ ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílùú ìbàdàn nígbà yẹn bàbá máa dárúkọ wọn sí. ìyá àdúgbò àwọn tó pa nìbàdàn níjọ tó ti dé ń gbọ́. ẹ má torí o. ṣe rọ́bìrì ó tán jẹ́lẹ́. bàbá ní àlámú adérẹ̀mí ṣe rọ́bìrì ó tán sọ́lẹ̀ yẹlé. àlámú adérẹ̀mí ó olóhùn òrìn ṣe ni wọ́n pè é. ẹ má torí owó lọ fìbọn pànìyàn lóru. láìwọlá ògúntọ́lá ó ṣe rọ́bìrì ó tán jẹ́lẹ́. láìwọlá ògúntọ́lá ó ṣe rọ́bìrì ó tán sọ́lẹ̀ yẹlé kò yé mi bó ṣe jàbẹ́ má mi yànnà náà bó ṣe ń lọ. láìwọlá ògúntọ́lá ó ṣe rọ́bìrì ó tán sọ́lẹ̀ yẹlé. Justin Okina ń gbọ́ ó ṣe rọ́bìrì. ó tọ́sẹ̀ lẹ́yẹlé. ẹ má torí owó lọ bí wọ́n pàṣẹ Justin Okina ń gbọ́ ó ṣe rọ́bìrì ó tọ́sẹ̀ lẹ́yẹlé kíá. ẹ má torí owó lọ bí wọ́n pàṣẹ ẹ̀kẹrin jẹ́ mèyí kọ́gbọ́n ó ṣe rọ́bìrì ó tọ́sẹ̀ lẹ́yẹlé. ẹ má torí owó lọ ẹ̀kọrin jẹ́mi ìkọ́gbọ́n ó ṣe rọ́bìrì ó tán jẹ́ lẹ́yẹlé. ẹ má torí owó lọ fìbọn pànìyàn lóru. ọlọ́run ṣọ́ bàbá túndé ló fẹ́ balẹ̀ èsì jẹ́ ó fẹ́ nìkẹ́ni. ọlọ́run ṣọ́ bàbá jí ló fẹ́ balẹ̀ èsì jẹ́ fẹ́ nìkẹ́ni. ọlọ́run ṣọ́ bàbá ló fẹ́ balẹ̀ èsì jẹ́ ó fẹ́ nìkẹ́ni. ẹ má torí owó lọ fìbọn pànìyàn lóru. ẹni tí ò gbọ́ àforíjóná. ẹ má torí ẹni tí ò gbọ́ àforí jóná. ẹ má torí owó lọ bímọ pànìyàn lóru. ó ṣe àyìnlá aláṣẹ là ọkọ abúlá ọkọ ṣẹ̀rí ẹ̀yà tẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ní òde ìgbà ẹni tí wọ́n ti sọ pé kọ́ má wọlé sí ẹ tó ń dárúkọ ọkọ̀ lọ́nìkan má wọlé sí bàbá dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ohun ni wọ́n pa ní ẹlẹ́yẹlé ńgbà yẹn ẹ ẹjẹ́ agbélé tí bàbá ti sọ̀rọ̀ ń pa dánfó ẹ ń gbé dánfó ìṣirè ẹ jókòó kẹgbọ́ kẹgbádùn ẹ. ẹyà máa dá ìjọ pé dánfó ìṣirè bàbá yín ló ń ṣe làwọn ọmọ wèrè ń sọ lórúkọ làwọn ọmọ wèrè ń sọ lórúkọ wọ́n ń pè ní dáńpó òṣèré wọ́n ń pè ní dáńpó òṣèré dáńpó òṣèré màmá ẹ̀ náà mú so dáńpó òṣèré màmá ẹ̀ náà mú so mọ́tò tí wọ́n rà bí ogun àpò mọ́tò tí wọ́n rà bí ogun àpò ọ̀rẹ́ mi má bàyàn pé wọ́n ní dáńpó mọ́tò ọ̀rẹ́ mi má bàyàn pé wọ́n ní dáńbòmù lọ. bàbá tóbi yíyan lọ fún pé kó ràrú ẹ̀. bàbá tóbi yíyan lọ fún pé kó ràrú ẹ̀. àbí wọn kì í ṣe nrere lágòlè yíyan bí nǹkan. dáńbòmù wọlé tó gbà yìí ní mọ́tò. àwọn ẹlẹ́gbọ̀n ló kú tá o mọ̀ ó dára lọ́kọ̀ọ́ ká má fi rọ́ọ̀sì. ẹ má bá àwọn sọ̀tọ̀ kú sọ àwọn ni mo mọ̀ tí wọ́n wò dáńbó. ọ̀rẹ́ mi jẹ́ ká bá dáńbó lọ sí gbòòrò. ọ̀rẹ́ mi jẹ́ ká bá dáńbó lọ sí gbòòrò. ká má pamọ́ lọ́tẹ̀ tí wọ́n ń bú wọn. ọ̀rẹ́ mi jẹ́ ká bá dáńbó lọ sí gbòòrò. ọ̀rẹ́ mi jẹ́ ká bá dáńbó lọ sí gbòòrò. ká má pamọ́ lọ́tẹ̀ tí wọ́n ń bú wọn. ọ̀rẹ́ mi jẹ́ ká bá dáńbó lọ sí gbòòrò gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n dánfò akínyín káàkiri kò ní bàjá bá ń fún yín lọ́wọ́ ń bì í látọ̀tọ̀ tó ti gbẹ́ lọ́tí mú dánfò tó dẹ̀ sì wá gbòòrò títí dì sí kí la wá ń sọ̀rọ̀ kò ní bàjẹ́ eégún magají àyìnlá ọmọ lọ́tọ̀ pé ẹ jẹ́ ká máa ṣe kí ni àwọn tó bá wà dánfò ká máa bọ̀wọ̀ fún wọn torí pé kí ni iṣẹ́ gidigidi ló ń ṣe àtọlọ́lá àtolówó àtọwọn èèyàn ńláńlá àwọn ló wọ dánfò kò ní bàjẹ́ eléyìí àwọn ẹgbẹ́ tí wọ́n bọ Ògún ní Aké ní Ẹ̀gbá ni bàbá fẹ́ dọ́dàn báyìí sí èmi ò ní pẹ́ fi ilẹ̀ bẹ́jẹ́ ara gbádùn ẹ̀ díẹ̀ sí ẹgbẹ́ onígbẹ́dú tí wọ́n bọ Ògún ní Aké òun lélẹ̀ ẹ já fún wọn lọ́wọ́ díẹ̀ ẹ ọ bọ Ògún kò yé yín ẹ̀yin bàbá ẹ̀yin màmá tí ò bá yé àwọn ọmọ ẹ fi yé wọn torí ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì mọ́ṣáláṣí nǹkan náà àmọ́ àwọn eléyìí wọ́n bọ Ògún gbà yẹn ni wọ́n dẹ̀ pe eégún mọ́gájí kó wá ṣeré fún ọ òun ni eégún mọ́gájí ń fún wa lọ́wọ́ ń bì. bàbá òní bèjì jẹ́ kí igorojo adé. wàá jíjí rọ́nà gbé rọ̀nà gbégbá ẹ̀kílẹ̀ yẹmi ọ̀làǹdọ̀nù orí mẹ́kò tó ń sọ ìjìnì ní sàdáké o. a ní mọ́tò ń jẹ́ wọn lọ́ka tó bá jẹ kí o bá dára àbí kọ́kítà tó ṣiṣẹ́ mọ́ kóróso nọ́mbà tírì akápò ẹgbẹ́ onídẹ̀ẹ́dù bí ẹ dágbé. ọkọ ọlọ́kàn tó kẹ fún ẹ̀tọ́ ọkọ táyé lónìí. ayẹyẹ tó ń ṣe bí wọ́n ń bọ Ògún ni o wọ́n ń bọ Ògún ní Akélé Ẹ̀gbẹ́ ni wọ́n ń ṣe ń bí ọwọ́ àkè bàbá wo eégún mọ̀ọ́gá jẹ́kọ́ wá ṣeré fún wọn òun la ayẹyẹ tó ń lọ ń bì. ẹ̀yin ẹgbẹ́ tẹ̀ ń bọ̀ gbọ́ akéyín kò ní bàjẹ́. ìyànà yín má dúró ṣe mọ̀dà wà yìí bí mo kí ẹ dọ́ba. àìlábọ̀kún fún wọn. àríkẹ́ o ìyá ṣẹ̀kí náà dé. àyìnlá bọ̀kún dùn wọn ọmọ àjàbá. ìyá dáúdá ọ̀yìndé ìyàwó kékeré. àyìnlá bọ̀kún ọkọ táyì bá dùn. wọ́n ní àyìnlá bọ ògùn fún wọn ògùn wọn àjọbọ ẹ̀ òun ni bàbá ń fún wọn bí fẹ́yìn tẹ̀ ń bá gbọ́ ìyá wa yìí dìyà kí mo sún ládìí pípọ̀ bàbá àbẹ́jì yóò. ẹ máa gbọ́ bàbá mo rù dúpẹ́ ṣe. alẹ́rẹ́ ògùn yẹn àyìnlá ló tọ́ sí. wọ́n ní pé eré ògùn yẹn àyìnlá ló tọ́ sí. ìlàmújàlága wọn. alẹ́rẹ́ ògùn yẹn àyìnlá ló tọ́ sí. ògùn má kí wọ́n ládìgbò. bàbá fàlì olówó. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ń pé fàájì òpin ọ̀sẹ̀ gbòye tá a ti pòpọ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ ẹgbẹ́ wà ní orí YouTube ńbẹ̀ tẹ́ bá ti tẹ̀ sí ó pọ̀ ńbẹ̀ gidigidi ọ̀rọ̀ yìí lọ́mọ wúrà ó pọ̀ bàbá arúnà ìṣọ̀lá yusuf ọlátúnjì sígbàdé barrister ebenezer àbó pọ̀ ẹ tẹ bá ti tẹ̀ sí ẹ bá ti tẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ ni agbègbè ọ̀jáde fẹ́yìn tẹ̀ ń bá wò ẹ ní orí star àbẹ́yìn tẹ̀ wà ní ìlú òyìnbó ń bẹ̀ tí ẹgbẹ́ ń wò pé ẹ fẹ́ máa gbádùn ẹ tẹ̀ sí ẹ wà ń bẹ̀ kò ní bàjẹ́ lágbára fàájì òpin ọ̀sẹ̀ wa èdè wa ìjírò ilẹ̀ ní atọ́kùn pẹ̀lú láwàlà àbúrò mi dada pẹ̀lú sunday ọmọ ayé ọbaṣan àwọn àǹbí nígbà tá a ṣe kí ni àdúró dèdè wẹ́ntílẹ̀ agbára akínyẹ̀tì ìlú ìlọrin akínyẹ̀yìn olóbìnrin wa káàkiri táwọn yìí kò ní bàjẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹni tẹ́ ń kó wa jẹ tẹ́ ń ṣàdúrà fún wa kò ní bàjẹ́ whatsapp yẹn wà ń bẹ́ẹ̀ tẹ̀sí nǹkan tẹ́ bá mọ̀ ń pa àwọ̀ eléyìí àjọ ní eléré ní bàbá pé orúkọ àwọn eléyìí tí bàbá ti sọ̀rọ̀ ń pa òun ní dánfún ẹ̀yin tí mú iṣẹ́ ẹ̀yin tí bàdégà káàkiri tẹ́tí wọn dánfún àkìyìn kò ní bàjẹ́ bàbá yìí lọ́mọ náà ṣe kí ni bàbá náà ń fún yín lọ́wọ́ ẹ jẹ́ kí mi fi yín lẹ́yìn bí n pé torí lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àyà tún ríra lórí fàájì òpin ọ̀sẹ̀ lórí nígbà tí àṣà wa ìbá òsì bá. aláìsọ́bọ̀ làwọn òkè. alábìrọ̀ ti ìbá òsì para. ẹ ò mọ̀ kórí ajẹ́ gbígbà. tó bá ibi rí yóò lè wá jọ lọ́wọ́. ẹ ò ní kò ká olúwa ò rọrùn. ayé lọ́wọ́ kùrẹ́rẹ́ ní koro. ká olúwa ò rọrùn ayé lọ́wọ́ kù eré mọ́ nígboro òṣìṣẹ́ tó dàbí káwá ni wálé òṣìṣẹ́ tó dàbí. mọ̀wé má ṣọwọ́ mi. Tani tí mi.